اللهم إنا استودعناك ما علمتنا فارده إلينا عند حاجاتنا إليه ولا تنسيناه يا رب العالمين وارزقنا بلاغة النبي وبلاغة إصر ملائكة المغرمين وارزقنا علما وطعما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله علينا عظيما قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعلني وزيرا من أهلي هارون أخي اسكن به أسري wà á ti rí tí òbí àmọ̀rí kéèlú záàbì agàmùkẹ̀lẹ̀ ọ̀wà nàbí Ọ̀rọ̀ àwọn ẹ̀rọ ìyàtàrà tó rọ̀ فيا أمة التوحيد هذا كتابكم فيا أمة التوحيد هذا كتابكم ولا تتركوه لنعدا أو نرى لهجرا فلا تتركوه لنعدا أو نرى لهجرا ولا تبكوه كنت مسكينا بهبله وما تمتم كنت مسكينا بهبله فلن يديك أعداء في كيدين نصيرا ولا من قبلك أعداء كي يا رب أجمعنا فلا جاد من قبلك يا رب أجمعنا فلا جاد من قبلك ولا سيدنا فنخاف من العمياء ويسر لنا بما نخاف من العمياء في شهادة المسلمين بنادي بنادي ورب شفاعة المسلمين جنات بنات عسى نحيي ظلمت توسل وسل وراء عسى نحيي يجب إلى ربنا سلوى على دور كتابنا يا تنا يا تنا على دور كتابنا يا تنا يا تنا نملك في غاية القدرة وانا مدرك به من العزة ولا غاية ويا ربي يا رحمن ندعوك رحمة ويا ربي يا رحمن نرجوك رحمة دنيانا وعبرنا في الأخرى وإنسان لدنيانا وعبرنا في الأخرى àbúdó ọlọ́run lè rẹ̀ ọ̀nà tuntun ọlọ́run ti rẹ̀ èwe kó máa sí èso máa sáwò èso ní ìrẹ́kùnlé máa sí ọjà kó máa sáàrù yẹ sáàkàdà ọlọ́ ìjọ yàrá ọlá àjàgbà láìdáhà ìlànà ọ̀rọ̀. إله إلا الله والله جدا أريد وأنتم أريد وأنتم ọmọ àrímẹ́lẹ̀ tẹ́ ààrẹ bọ́ ní èdè ọ̀lẹ́ òní báwọn ẹ̀kọ́ máa dúpẹ́ dúró pa ẹ̀kọ́ ní. Èyí òní báwọn ẹ̀kọ́ máa ìfúnpá pa ẹ̀kọ́ ní. Èyí òní báwọn ẹ̀kọ́ máa dúró pa ẹ̀kọ́ ní. alẹ́lẹ́gbọ́n ní èmi ò ní bá wọn ṣẹ̀kọ́ máa tó tó tó alẹ́lẹ́gbọ́n ní èmi ò ní bá wọn ṣẹ̀kọ́ Àgbẹ̀mà ní jẹ̀kú alẹ́lẹ́gbọ́n ní èmi ò ní bá wọn ṣẹ̀kọ́ máa tó tó èmi ò Ọ̀pọ̀lọpọ̀ ìbàdà fẹ́ ààrẹ bọ́lé. Èmi ọ̀jẹ́ ìbáwà tẹ̀bọ̀ àrùn títẹ́lọ̀ lé kò tẹ́ ààrẹ bọ́lé. ààrẹ ẹ̀kọ́ ni إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستنصره ونستعديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ويعديه الله لا مدين له ومن يسلم فلا عادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمد عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن سلك نهجه إلى كل شيء آمين اهدنا صراط المستقيم اهدنا صراط المستقيم اهدنا صراط المستقيم إلهي لقد عمت الذي أنت عدو إلهي لك الحمد الذي أنت عدو على نعمه فما تقصوا له على على نهره ما كنت قصر له أعلى على نهره ما كنت قصر لها أعلى Ìdájí kò jẹ́ fi sí rọ ọ̀tẹ̀ sí ilé tàbí àdúrà. Ilé síjáde ṣùgbẹ̀ kò sí ọ̀rọ̀ tẹ́sì bí ní ìdábà àtúlá. A ní ìbí tẹ̀kì sí ìrì àtà òṣìwò kọ̀dílà. Káàlì ìbí tẹ̀kì sí ìrì àtà òṣìwò kọ̀dílà. Adúgbẹ́mọ́ ọlọ́jọ̀ máa, ọba tí ọpẹ́ yẹ ọba kọ́kọ́ àwọn e tó fẹ́wà ògbàtí sí o náà ni ọba tí a dúpẹ́ fún pàápàá jùlọ ọba tí ń ọ̀pọ̀ fún wa tó yẹ pé a rí pé a ní ẹ̀tọ́ sí torí pé bá a dé tọwọ́ fún níbi bẹ́ẹ̀ láti bẹ́ẹ̀ lọ́ba àdéjẹ́ ọlá ya bàdé kó orí wa ṣáàpé ilé àmá ṣe ilẹ̀ lọ́wọ́ àdéjẹ́ pé ìdí mo ṣe náà ni jẹ lára ohun ìdá ní ti wá torí pé tọ́lọ̀ ọlọ́run àdúgbà ìlú ilẹ̀ máa tún lè rí tààdá ọ̀rọ̀ láì sí mẹ́fà àkódàkà àkódàkà sílẹ̀ máa tún kò sí rí lọ jàmáà à ń lọ nù lẹ́nu àkátà bẹ̀rẹ̀ yìí àwọn èèyàn ká ajọ sí tàwárí àkọ́kọ́ ajọ bàrẹ̀ àkọ́kọ́ ó dàwọn tó gbàkejì àmẹ́ẹ̀kẹta ọ̀sítù lọ́wọ́ wọn nígbàtí ẹ̀bẹ̀kẹ́ rí pẹ̀lú ọ̀rọ̀ jẹun èèyàn bí wà láwọn náà wọ́n tí ó bá lẹ́jì àjọ́gbà rẹ̀ bákan náà ni àti wọn ló kọ àwùjọ àmọ́ ìfẹ́kù ọlọ́run wá obìnrin sọ̀pẹ́, ó sọ̀pẹ́, ó tó sọ̀pẹ́. Ẹni ẹ̀rùbá wọ̀ tó ẹ̀ tó òsì. Ààrẹ lè tó ti kú òsì jẹ́ Àtẹni tí ó kò sí òde ti yan pẹ̀lú ti èyí náà wá pẹ̀lú ṣó. Bẹ́ẹ̀ni ni a bá rọrùn ọ̀yẹ́ ó sọ pé, ó sọ pé, ó sọ pé, ó tó sọ pé.

ọlọ́run tàbí àgbà nípò kí àlẹ́bí wa gbogbo àwọn ará ní àlẹ́bí pátá ọlọ́pàá ní tàbíkò kẹrẹ gbogbo àwọn àbàtí ẹjọ́ lùgbà ọlọ́pàá ní tàbíkò kẹrẹ fún wọn àwọn tọ́bẹ̀ láwọn tàbí ọlọ́pàá ní kẹwọn náà àwọn tọ́bẹ̀ láwọn náà ọlọ́pàá ní kẹwọn ṣe lórí àwọn tọ́bẹ̀ láwọn eléyìí náà táwọn òkòtú kẹrin ìbàrí gangan sẹ́gbẹ́ táwọn bàárà múlẹ̀ dì wọn iná ẹ̀dì wọn rá mú tí wọ́n ti lò lọ ọlọ́pọ̀ àwọn àgbàlẹ́kùn rẹ̀ ètò àwọn àìmà mẹ́rẹ̀ ni tí wọ́n wé èdè wá ọlọ́dàpọ̀ ọlọ́dà àwọn ti gáwà àwọn ọlọ́dàpọ̀ ọ̀rẹ́ ọlọ́ apá àwọn àfẹ́sì tí a bẹ̀sì lọ wá tí wọ́n òjíjú tí wọ́n bẹ̀rù wọ́n ti wá ṣe sáà wọ́n ti padà lọ́tọ̀ rẹ̀ ọlọ́pàá ní kí àwọn náà wọ́n láàrọ́pọ̀ tó rẹ̀

Báyọ̀ ọ̀dá pípẹ́ ní àlàáfíà ọlá bá mi. Wọ́dá ti tóbi rẹ̀ ọlọ́run. Ọlọ́run wọ́dá àwọn èèyàn dá báláyé tí wọ́n sí ìkúnmàdá dé táwọn àbámẹ́rin wọ́n kò. Wọ́dá àbáríkà àwọn obìnkù wọ́n lẹ́mìí bàjẹ́ ní àbámi lóòkú. Ni wọ́n lára àbí ara bẹ́ẹ̀. Gbogbo omi sábàrá bá ti ní ìjà láti ara mọ́tòkè ní wọn wọn bẹ́ẹ̀. Wọ́dá ti tóbi rẹ̀ ọlọ́run láti fi wá fún ẹrẹ́ rẹ̀. Ìpínlẹ̀ ìlú ìjà. يا رب فحفظت تاجنا من البلاء والردى فأفض عليه رحمة منا فأفضنا الردى الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا Máa sọ wá àpá ọlọ́dákun, àwọn alẹ́kùnrin àmì ìlànà ọ̀rẹ́ ìpáwọn náà sára ní sílẹ̀ fún ìyára ìrọ̀bá náà lò pẹ́pẹ́pẹ́, ọ̀lá tó lọ́rọ̀ rẹ̀,

Bẹ́ẹ̀ni mọ̀ ọ̀dá jàmá náà aláwọ̀ta ikú olóòjọ́ yìí, ọ̀dá ọ̀lá rẹ̀, iná ààbẹ̀ Sọ tí a kò sí lánàá, ìbẹ̀rẹ̀ ni a kò sí pé lẹ́rẹ̀ gẹ́ ìtọ́mà àríkẹ́ ọlá ìtọ́mà adé pẹ̀lú ẹ̀ orí títà àwọn ọ̀rẹ́ lọ títà wọn àtàlátìlẹ́yìn wọn àtàwọn tí alágbà sí wọn àtàwọn tí ràn wọn lọ́wọ́ lọ̀mọ̀dá ọdún ìkọmà àríkẹ́ ọlá ibi ń kéde lórí ilẹ̀ pé ọ̀rọ̀ tó ọlá

tí a fi dálágbára ọlọ́pàá ní dáwà mọ́ ọlá agbára rẹ̀ ọlọ́run ọlá àti tóbi rẹ̀ lónìí a mọ ibi tí àwọn ọ̀bẹ̀ bọ́ ibi táyé wọ́n já sí Màtíyàn lè mọ́ sí ìdí àwọn òbí náà yìí na ṣe kọ́ ọ̀rọ̀ kí ìṣẹ̀lẹ̀ láìwọ̀n bá rọ̀ kí. Màtíyàn lè mọ́ sí ìdí إما التوبة وإما القتال Gbogbo àwọn ọmọ ẹgbọ́ èyí, ọlọ́pàá àdéjọ láàrín parí ọ̀rọ̀ wọn ti fi pé ibù padà sí ibi ẹjọ́ bá tún bá nù wọn owó rí bọ́ bí pípa lọ amẹ́ni tí ọ̀rá tún bá ìpakúpa lọ́wọ́ pàdánù olúbọ́lọ̀wọ̀ àrẹjọ ọlá ó képe fún wa ó bá wò òjíṣẹ́ nìṣe látorí àmẹ́bẹ̀ ádámà tí lórí àmẹ́wọ̀ àfẹ́lá ògbójíṣẹ́ kẹta tọ́wà polongo ẹ̀kú lórí tàwọn ìlú ni wọ́n wá ìfẹ́ tàwọn ìlú ni ṣe gbogbo àwọn àwọn òfin lọ́lá fún wa ìdí ń sọ ẹgbẹ́ ọ̀kọ̀bà náà fọ́lọ́ ìlóbi tù láwọn èyẹ tí wọ́n bá tààrí bí ẹgbẹ́ lédè èbó ó wà yóò tẹ́ẹ̀gbẹ́ yí ọwà mẹ́ ẹgbẹ́ àwọn tí wọ́n tó rẹ̀ pé ibo ìwé ìtàwà ìta ìgbésí ayé ń bẹ nínú yunifásitì Ìbàdàn ìgbóòrò ayé ti bẹ̀rẹ̀ ọwà bẹ̀ àdábìwò lọ́kọ́kọ́ tí kí ló mú wá kí ló pẹ̀pẹ̀lẹ̀ lórí kí ní ṣe tààrà olóòrò lórí tí a máa ní kìníkà tí ò lóòkọ́ tí ò sí pílẹ̀ Fẹ́fẹ́ ń gbà sí àjẹ́ àwọn èèyàn ká, tó sì táwọn ní wò níbi tí wọ́n kò bà ní àpàdà síbẹ̀ pé bá àbáríkà àáfẹ́ká. Àwọn máa fẹ́ yẹ mọ́ bí ìfẹ́. Ìyẹn pè ní ìfẹ́ sí. Gbàgbé ẹ̀tàmà. Tàbá àwọn èèyàn fẹ́ fẹ́ yẹn ni wọ́n pèsè ilẹ̀ ìtàwà bá láyé ẹ̀fọ̀pọ̀ akọ́lódò ni wọ́n. Ìbọ̀lẹ̀ ti bá tí a rẹ̀ aráwà ńgbàtọ́ tó rí ilẹ̀ tí ń tẹ́bọ́ ní irú àwọn olùta rẹ̀ tó bá wà nẹ́bì tí wọ́n wá tẹ́rọ ìrànlẹ́bì bọ̀ yí máa lè tọ́lá àwọn ẹlẹ́bọ máa pé àwọn ní ẹ̀sìn ẹ̀sìn àwọn ẹni àbáláyé ẹ̀sìn tí ò ní pínlẹ̀ ẹ̀sìn a àwọn tí a dá lẹ́sìn tí wọ́n ní túnmọ̀ tẹ́tẹ́jà wọ́n máa lé inú ló bá ti mú ibi tọ́lọ̀ ní ọ̀rọ̀ àjá sí ìmà Pẹ̀lú ọ̀rẹ́ ní ẹjọ́ mẹ́ta lọ́nà oyin kẹ̀ẹ̀dùn bá. Ìyẹ̀gbẹ́ kẹ̀ẹ̀kú òfin ẹmọ bí ẹ̀ẹ̀fẹ́ mọ́mọ́. Ẹ̀wà tún wá náà ìpàdé ọ̀kẹ́ ìlú ohun. Mẹ́yàn wá ń ṣe ẹbọ ọ̀sẹ̀ láti hà tí ń yọ ọ̀sẹ̀ ìkánu méjì jẹ náà. Bọ́yá kó o أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن تابوا وأقاموا الصلاة وأتوا الزكاة وأتوا الزكاة فإخوانكم في الدين وَنُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ وَإِنْ نَكَثُوا أَيْمَانَهُمْ مِنْ بَعْدِ آتِهِمْ وَأَعْطَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ فإذاكوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين ونفصل الآيات لقوم يعلمون. الله نبعين تعبون tí a bá tún bá tí wọ́n bá tún bá tí a bá tún bá láàárá àtọ́ pé àtàwọ̀ bá tù kí náà ń pẹ̀ ní tún bá àrùdú akúkúrí ìlà ìsìlá káfẹ́rí padà kó fi dára bí kọlọ́lọ́ kápadà sí Islam tọ́lọ̀ mìíràn rẹ̀ bí tàyé ìyẹn yóò túnmà sí pé ìyàtúbá kí ṣe pé ní àkàmàrà ìjà o òun kó tó o sára o èyí ó kó mẹ́fà pátá ni kò ní ṣe máa wà nígbò owó rẹ̀ lára rẹ̀ wà àpọ́nù ìsọ̀dá tí wá ń kí wọn bá mẹ́rin ṣe mú wá lọ́la rẹ̀ ìyẹn bí ẹ̀sọ́ bá tún bá tó bẹ́rí pò ń bí ìsọ̀tọ̀ yóò máa bí ìhò ìdánàbí wà fún ẹ̀rọ sọ́lá ìyẹn kó fẹ́ mú wá tẹ́rẹ́ èdè ọgbọ́rọ̀ bá gọ́wà ń bà ohun rọjá àbá ń bí ìlàbá ń bínú ó bẹ̀ ẹ̀sẹ̀ kó tó wọ́ bí E ma mọ ń tọ́jẹ níbi ẹ ma sí ẹ bá rẹ̀ pé ìwé ṣe gbẹ̀yàn bí láre iná wà pé ẹ̀tún bá tó ní mọ́sálásí alábìláwọ̀ ìyàgá èso wọ́n ti kàbíbì a ti dàkọ̀lá ịnabata inú àwọn ẹwùn láti kì ní òkè ọ̀dá olè ọjà àà ni ọ̀rẹ́lẹ̀ ọmọ ọ̀pọ̀ aláàrọ̀ púpọ̀ tàkọ́ Ọlànàrí ń bà sára àwọn fàáwà,

torí bí ọ̀yẹ́ kí ìwọ̀n ẹ̀kọ́ rúdà ẹ̀bí fi ẹgbọ́ ọ̀yẹ́ kọ́ máa pa yín lẹ́kọ́ kẹ máa lọ sókó mẹ́ sókó sókó sókó àwọn ìjọba panijọ́ ló ti ọlọ́jẹ́ máa ń pàdé sí ìrùn náà wà á dáwòrò ìjàgá tí wọ́n lẹ̀ ẹni tó bá kú bá pọ́wọ̀ ọ̀tẹ̀rùn bá yọ́ máa dìrùn tí bá ti wá dìrùn yẹ inú nàìjíríà dìrùn kíkí ní ibi tí ẹ ti bá ń dìrùn àlùbáàdùn ogun tí bá ń ṣe yóò lè yọ ẹni wọ́n lọ sọ bàdàbẹ́ ìrù ọ̀pọ̀lọpọ̀ àyè lọ́wọ́ sí máa sọ bẹ́ẹ̀ torí bẹ̀rẹ̀ òkìkí yóò fòdó àgbájá fọmọ ànájá arámàlá yóò wà di ẹ tí ó dọ̀lọ́rọ̀ yóò wà bàtà ọlọ́wọ́n ẹgbẹ́ bá dọ̀lọ́rọ̀ wo tí bàtà bá lè rọrùn fún iṣẹ́ ẹ̀lẹ́ jọ àtẹ́fẹ́ bá lè rẹ̀rù ọ̀fẹ́ tí ń kírun tó lọ́wọ́ ọ̀dá nígbò mẹ́ẹ̀ẹ̀ẹ́ kọ́lọ́ ní ìlànà ẹni fọ́nà tó bẹ̀rẹ̀ ìlànà wọn ní gbogbo àwọn èèyàn wa láti wò nínú

ìsà ọlọ́rọ̀mìn máa yọ bàtà torí pé ìsàká ọyàtọ̀ sí pátákà tàbí ọyàtọ̀ àtẹ́lọ́wà àrẹjọlá ọlọ́jẹ́ ẹlẹ́yọ bàtà àmìnà àwọn tí a ń ṣiṣẹ́ bàtà láàrín ilé sí ọlọ́jẹ́ àrẹrẹ ilé sí àmìnà wọ́n

tó bá wá sí àárín àwọn mùsùlùmí ìlúkù àyàwó yóò rí máa lọ́rọ̀ àríwá o ìlọ́rọ̀ ń lọ bẹ́bà ìwánà fún ti di ọ̀rọ̀ àyà inú ẹ̀mú mára o bẹ́ẹ̀ má ti rú ní méjì méjì ọ̀rọ̀ rẹ̀ ti tẹ́ látàrẹ́ ọlọ́run nípa ìwà àdọ̀kùn fìtì ọmọ ìyá ní wọ́n ti dànù ẹ̀sìn ẹwà àwọn ti tó mẹ́ta méjì tẹ́ẹ̀rí pé wọ́n lọ̀rọ̀ ẹwà tó láti bí iṣẹ́ ń tàbí ẹni gbọ́ àdọ̀kùn fìtì a àwọn ayà yìí

وإن نكثوا أيمانهم من بعد عهدهم وطعنوا في دينكم فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم Ọlọ́láwọ̀ ìyàwó yí mẹ́ta fún ìbádà wọn tí a bá wá tó kú àti wọn padà tí a dà ọ̀rọ̀ rú tí a gbé kú nígbà ẹgbẹ́ tó bí rí bá ti áàdì yìí nígbà tí a ti òkú yí pé ẹjá ti báyìí àwọn ti báyìí ẹ̀yẹ ti padà fi bí ní kó ẹwà sọ̀tọ̀ kú sọ ọmọ ẹ̀sìn yìí yẹ́wà bẹ́ Islam wọ́n bẹ́ sọ gbogbo àní tí wọ́n máa bẹ́ orí dànù tí wọ́n wọ́n náà lẹ́ẹ̀ṣẹ́ tí wọ́n èdè orí ẹni kí lẹ̀ bá tẹ̀lé àbú tí ẹ̀ bá tọ́ tẹ̀lé àbá ara lè di orí yí tọ́ba tó ní ẹ̀sẹ̀ tẹ́ dá tí ọ̀bá di orí yí dánù èdè ọ̀kọ̀kadà gé èdè orí mẹ́tò gé èdè ọmọ àmà gé tí wọ́n máa wá tó kéjì tí ọ̀bá gé Bẹ́ẹ̀rẹ́ àbàbọ̀ bẹ̀rẹ̀ àbórí pé ẹ̀rí dáwọ́ bí ẹ̀sẹ̀. Ọba tó ní òfin ẹ̀sì tọ́jẹ́ sí ẹ̀ bẹ́ẹ̀ bá ti ń sẹ̀rẹ̀ ní ọ̀dà tẹ́lẹ̀ àbórí bí i ní wà fi bí ilé Ìwọ̀n púpọ̀ di ẹ̀sẹ̀ ó ń tàkìdí tàkà Islam tó ẹgbẹ́ ẹ̀sìn rọrùn ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn tí kì í mú kamata ẹ̀sìn tó jùlẹ̀ ẹ̀kọ́ bàbá fún bàbá tó jùlẹ̀ ẹ̀kọ́ ọmọ ọmọ tọ́kọ̀kọ̀kọ̀kọ̀ tọ́kọ̀ tìyàwó múyàwó ẹ̀sìn tó pọ̀ ẹ̀kọ́ ọ̀jọba fún wa pé bá ń bèèrè pẹ̀lú wọn rú tọ́pọ̀ sí tọ́lá fún tọ́lá pé ilẹ̀ ìjọba bóòsèlò pẹ̀lú àwọn ìṣẹ́fẹ́ látẹ̀jì jàmáà tí wọ́n sì ti ń sọ ẹ̀fọ́ ọkọ́ wọ́n yìí tẹ́sì dàgbìdàgbì Wọ̀tọ́ àlọ́ Tí wọ́n rẹ̀ ti sọ ìfọ́kúsọ tí ẹ̀sìn ní àti àmì ẹ̀sìn pé lára náà bá jẹ̀ wà rán nìsí àà ọlọ́run mo túnkò láti ìyáta náà bá jáde lè kéw táàbá ti ti bí máa nílè wá kí ní irun pàtẹ́ ìwọ̀ yìí ìgbàkó oṣù dànù bẹ̀rẹ̀ mo jẹ́ àgbẹ̀ lọ lé láti lè kéw lọ bá lọ ọkọ̀ pé àrájì tẹ́mà wo náà ni ní ọ̀pọ̀wọ́ ike látàlẹ̀ ṣàbùsí ní a bá ní àwọn àwọn pé tó lè sọ fún ó lẹ́yìn náà lè sọ fún ní bàbá ọ̀bájọ́ ọ̀rọ̀ wọ́n ní owó pèmè wá wọ́n ní ọyá sọ wọ́n bá ní wọ́n tàràyé ọ̀rọ̀ fún ẹni pé ọjà ọrùn ọwá fẹ́ máa ṣe bí è pé wọ́n lọ dàgbà jù àní ọ̀sọ́bọ̀ òjíṣọ́ mo ní kò yé yí ni ìdí ìsìláàmù pàṣẹ rẹ̀ yìí tí mo fi jọ kí mo dàgbà jù lọ́tọ́ mékè I was in 22 years in age in that time only. Wọ́n wá lọ fún ẹ pé kìrìnà ẹ̀wọ̀ yìí àti ọlọ́run ni, àmọ́lá ẹ̀dẹ́ sẹ́nu sọ pé ọjọ́ pé mi mọ̀ dàgbà sí ìjù gbogbo yìí lọ rẹ̀. èmi ni ogun gbé ogún ìyá yẹn ẹ̀ gbogbo àwọn ọmọ ibi tí máa darí wọn sí lóde wọn gbọ́dọ̀ lọ àmọ́ lọ́jọ́ orí wọn lábàá àìfẹ̀nú ẹ̀sìn tí a bá jẹ́ni tí ń fẹ̀nú bẹ́sìn ọlọ́run ẹ̀sìn yóò máa ga وَطَعَنُوا فِي دِينِكُمْ وَلَعَنِ فَقَاتِلُوا وَقَاتِلُوا أَعِمَّةَ الْكُفْرِ Ọlọ́run ẹgbẹ́ ìsinmi tó lọ sí Gbogbo àbájú àwọn ọ̀bẹ̀bọ ẹ̀bà wọn dárò. ìlú àìmọ́ta Ẹ̀rọ máa káwọn lórí tí a bá wẹ̀ máa fẹ́ wọn lọ́wọ́. ìlú àìmọ́ta Ẹni tí a máa gba ọfà ẹ̀fọ́ lọ́wọ́ àbùkù. ìlú àìmọ́ta lùkúkú. Ìdíwọ̀ òfin ẹ̀sìn láti lo nàìjíríà yìí. ara ọ̀rọ̀ yóò dàjọ́ ọ̀rọ̀ àwọn bàá mẹ́rún bàbá bọ́gbà pé ẹjá ṣe kí ní ìbáyìí wọ́n pé wait for your time <laughs> ọmọ yìí ni ó ti yé wait for your time wọ́n yìí ni láìmú sí ìrìnà àwọn ará ní ìyá ìyẹjú ẹ̀rọ dá báyìí wait for your time lọ́dẹ̀ wọ́n ti wọ́n ní pé ẹ̀rọ bá ti dénú ọlọ́dájú débẹ̀ tí wọ́n bá nílò ọmọ tó ṣe fàkọ̀ tí lóòrùn Ọlọ́run ni gbogbo àbájú wọn ìbá àjọ pé ìbá àjọ pé ẹwọ́n ọkọ̀ lẹ́ẹ̀ torí pé ìwà ń lẹ́ẹ̀wọ́n nílẹ̀ bí ń bàjẹ́ sí.

Iṣẹ́ jálàbí, iṣẹ́ ẹ̀bọ̀ ni ìjọ ẹni tí jálàbí yóò ẹ̀bọ̀. Ẹni bá tẹ́ ẹ̀bọ̀ yóò pàmìyàn. Wọ́n pàyàn sí sí wọ́n dára bàtà. Wọ́n máa kòròyìn àti ẹ̀lẹ́ kò wá. Àìwá ẹ̀lá àbákò wá. Ẹ̀bá rí wá ẹ̀lá àbákò wá wá ẹ̀yà àpapọ̀ òun tẹ́ẹ̀tẹ̀ ìbọn jẹ́ ọ̀dá ẹ̀bá àríwá ẹ̀yà àtàkù àmìnà ó tẹ́ẹ̀tẹ̀ kọjá àwọn ẹ̀rẹ́ ẹ̀bá ríwá ẹ̀yà àmìnà ẹ̀kọ́ tẹ́ẹ̀tẹ̀ kọjá ọ̀pọ̀ rẹ̀ ẹ̀bá ríwá wà láyé àtàkù ó tẹ́ẹ̀tẹ̀ kọjá ọ̀rẹ́ ẹ̀bá ríwá ẹ̀yà àtàkù àmìnà jọ kéwù lọ́dọ̀ àpá àtàrà ẹ̀rà ìwà ẹ̀yà àtàkò wa. Ẹ̀rà ìwà ẹ̀yà àtàkò wa. Ẹ̀rà ìwà ẹ̀yà àtàkò wa. Sáàmù wọn ni ó. Nílẹ̀ ẹ̀kọ́ tí a máa ń rí ọ lẹ́sẹ̀, orí ẹ̀lẹ́. Ààrẹ níjọba Àníjọba. Ah, ah, Àníwọ́n ní tó ń lají sí ń fi tọ́wà pé irin ṣe ìta ìnáwó fún. Ẹ gbòdì mọ́ lají bí. Ah, lè jẹ́bà ọ̀gá ní ẹ̀rà. Àwọn ìfẹ́ tó ti dájú ìfẹ́ tí wà rẹ̀. jẹ́. ẹ̀gbọ́ ọlọ́ọ̀bá ni gbíjọba dìde Nàìjíríà tí ó rẹ̀ wọ́n gbogbo òfin wọ́n ti ń lò tí ó kò dànù òfin káwọ́ lè kárí bẹ́ẹ̀rì tó jílọ rẹ̀ kárí pọ́pẹ́ẹ̀sì Àrẹ̀rí Fàfọ́sílòó ààrẹ látàrí ọ̀pọ̀. Ọlọ́dí apá àwọn abájú wọn, ẹ máa tọ́ wọn ní, tí àwọn ní ẹ́lìdì bí, àwọn ní ẹ́lìdì ẹwà mú wọn kò lẹ̀. Ọlọ́dí ìnà àwọn láàrín máa rọ̀. لعلهم يرتهون ọ̀rọ̀ ni wọ́n sábẹ́wò ní ẹ́sàbẹ́ wé pé àwọn òní sí ẹ̀rọ ẹ̀rọ wọn bá ìnàmúnlá àìmá nẹ́dàrún gbogbo bí lábọ́ gbọ́bọ̀rọ̀ bí wọ́n dàrúdà ìrìn láàrùn ní àrùn láàrùn Ẹ̀mẹ́jì àwọn ẹni mẹ́ẹ̀pẹ̀ tí ẹ dọ́gà Nàìjíríà lónìí tí ọ̀rọ̀ ọmọ tí wọ́n mú ní Kwara yẹn ti dọ́rọ̀ wọn tí a ti ń sígbìnà fáwọn tí a ń já látẹ̀ wọn pé ẹmẹ́gbọ̀n àga lórí àwọn ìyẹ̀dú ẹ̀ wọ́n ń bẹ̀rẹ̀ títí kan wà lọ níláyọ̀. Ìnà ńlá àìmá àdẹ́dà oòrùn láàrínlá oòrùn láàrínlá oòrùn náà. Ìnà ńlá àìmá àdẹ́dà oòrùn láàrínlá náà. Ẹ̀wọ̀n bí ọmọ àlejò ọlá wọn ní 2024. báyìí ogun àwọn tó máa ń tó àtìrí wọn yẹn ní ọlá padà lórí ilé ìlú òdí sí ọdún ọba wọn gbogbo wọn lẹ̀ ní àtìrí wọn ní ọdún yẹn ti ilé àwọn àbílẹ̀ olè lè fún wọn ẹgbọ́n àfẹ́ tí ó gbà ẹ máa pa àwọn adájú

lọ́yà bó ha ojú mi báyìí ló ṣe ìgbà wọ́n tẹ fún olóògùn àjọ̀lé pólò ni gbogbo báwọn àti ọ̀sẹ̀ láti pólò yẹ english ní ibi tẹ́lò pọ̀ lè wọ́n tẹ́ wèrè ní tẹ́kùnlẹ̀ gbọ́dẹ̀ wọ́n gbé láìsí sí lẹ́nu bẹ̀rù sí máa yìí olóòwò ní ọ̀rọ̀ tó pọ̀ àmá gbogbo ẹ̀yà bí a máa ń tó wọnú ẹ̀yí ìyá ọlọ́pàá o torí pé bóòsì bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ fáyẹ́sígbà náà ló ti ké máa àbọ́bá wọ́n lọ́nà àbá ti á gbóòmí lára

lẹ́ẹ̀kan náà tọ́wọ́ ti bẹ̀rẹ̀ lọ́wọ́ pàápàápàápàá nínú lẹ́jẹ́ ti yà jàmá káàbá yọ́ rẹ̀ pé ha ẹ̀jẹ̀ ní tó kòrì wọ́n bú ẹ̀rì wọ́n pariwo lè pé adúgbẹ́ o olórin fún ọmọ ọmọdé pè bẹ́ẹ̀ إنهم لا أيمان لهم لعلهم ينتهون inú ilé wọn ni mo tún pọ̀lọ́ àwọn ọmọdé lọ́kọ̀ yìí ọkọ̀ oko orí mú ma lè òtìsẹ̀ níbi ìjọ́sàn àmàdíà ibẹ̀ ló ti pàdé obìnrin aláboyún láàárọ̀ kùtù ó ti fọ́ ọmọ ẹ̀yọ pé ó ti ẹ̀fẹ́ wo jẹ́ sí ibẹ̀ ó ti jọ lójú ẹ̀sẹ̀ wọ́n rẹ̀ ní mú náà yóò àìmáyé gbogbo ọmọ ọmọ ta láti rí ọmọ yẹn gbéyà rẹ̀ ìyàwó ń bà náà ó ti dàbà ní ìsinmi láti rí wọ́n máa ń jọ́kẹjọ ìyàwó lẹ́yìn lọ́mà lè lọ́bá bẹ́rẹ̀ òjọ́lá nígbà jí ìgò rẹ̀ àwọn sì ní àwọn agẹ́gbẹ́ kan ọlọ́pàá ní bọ̀rọ̀dẹ́ wọ́n ti kú ní ìsìn ní àdẹ wọ́n gẹ́rẹ́ mú kú ní báyìí wọ́n kàrà ń lọ́pẹ̀ ní ẹ̀yìn wọ́n gbé wọ́n gbé wọ́n tẹ̀ mọ́lẹ̀ ọmọ àdájẹ́ àgbàbọ́lọ̀ fẹ́ mú ìjọba

tẹ ọwọ́ tẹ ọwọ́ tẹ ọwọ́ tẹ ọwọ́ tẹ wọ́n lọ jù ní wọ́n òjìjọ́ tí wọ́n gbé jáde wọ́n wọ́n rẹ̀ àtọwọ́ àrẹ́bẹ̀ wọ́n ní Nàìjíríà wọ́n má àárọ̀ ìjọba àwọn ẹgbọ́ wa lò ẹnu òfin fún àwọn tí ń pààyàn yìí àwọn tí a sọ ọmọ ènìyàn sí ewúrẹ́ tí ń kú yìí kí lẹ́ ń sọ lára ẹgbẹ́ mátàtọ̀ mẹ́lẹ́ ọwọ́ èèyàn sọ bẹ́ẹ̀sì wọ́n ilẹ̀ ìfúra sí ẹlá ni lò bẹ́ẹ̀ bá ti lò kì ní yóò sì kú òjò ni wọ́n òjò ni wọ́n kọ́lọ̀ mọ́lá ẹ̀rọ àwọn ẹ̀dọ́ wá kọ́lọ̀ ní kún lò náà بسم بعد أن بين الله تعالى حال المشركين من أنهم لا يرقبون في مؤمن إلا ولا ذمة ويرقدون الأعداء ويضمرون النفاق ويتعدون ما حد لهم بين حالهم بعد ثبوت عداوته للإسلام فهم بين أمرين التوبة أو القتال طب àfáà ní tàbí ọlọ́pàá ní ti àdíkù kẹwọn wọ́n ní lẹ́yìn bàtọ́ bà àlejò ọlá tó ti fàlàyé ìsìsí àwọn ọ̀bẹ̀bọ̀ ìfún wa pé wọ́n à ní fún olùgbàwọ́ kẹta wọ́n à ní o ìyẹ́ pé wọn arántí àdéhùn wọn arántí ìjáràfù má kò sí ìkẹta tí wọ́n wò má mùsùlùmí láà kí a ń tú àdéhùn ibi ẹbájọpọ̀rọ̀ sí wọ́n máa tú ni wọ́n tún fi kòkí ìsinú ọkà ìyún ló wọ́n tó àti pé ta bá rẹ̀ ní tí ń kírun pẹ̀lú wá lóòwọ́ ń kírun ni

ọlọ́wọ́ aṣálàyé ẹ̀fẹ́ sí wọn lẹ́yìn ìgbà tí ìmú mùsùlùmí lọ́pàá ìgbógun ti Islam ti hàn tó ti rinlẹ̀ ọlọ́ni ọ̀rọ̀ wọn láàrin méjì lọ́wọ́ o láwà sí o láwọn òṣùgbọ́rọ̀ sí ìsára tọ́wọ́ bá ti máa yàn tó orí tí ò ní Islam tó o sì gbìyànjú lórí ẹ̀sí sí sí tí ó gbà sọ́ra kó o sọ́ra kó o gbogbo ọ̀gá ló gbé rọ̀ ara ẹni tọ́lọ fún ìyàpé tọ́lọ bá ń tí o tọ́ lọ gbọ́wọ́ àti gbàgbé tọ́ máa jẹ lójúmọ́ ọ̀rọ̀ àbúrúyà ọlọ́run ní àwọ̀ ọ̀rọ̀ sí kanú méjì ọlọ́run ní àtọ́wà ìmọ̀ tí wọ́n tún bá kí wọ́n kú òfin tí wọ́n ti tí ọ̀dá àwọn òṣèmọ́ àjọwà láti Islam lọ nílọ́ àmọ́kò tún bá kọ̀rẹ́ láti bá ṣe Islam ẹmẹ́jọ bá rẹ̀ parí ẹ̀yìn ẹ̀bá ẹ̀yìn mú kó lẹ̀ ó ti ń fi ẹwà ìsìláàmù hàn ẹwà yóò kú lójú pò náà bẹ̀rẹ̀ sí kírun kọ́mọ̀tì ìsìláàmù àti Ndị é ǹdọ́ wá ní bùkátà àti ọ̀dẹ̀ ká pẹ̀lú rẹ̀ sọ́ra fún ní a bá bẹ ilé yóò ọ wá àfọ́ mùsùlùmí tó ń lè fi èèyàn dáadáa tẹ́lẹ̀ tí ò ní ẹwà islam ẹlòmí ò ní ẹwà islam lára ìgbà tí òun ni èèyàn mẹ́rẹ́ bẹ̀rẹ̀ kò kíro ìyá ti ń jẹ́ kò rí sẹ́sẹ́ kọ̀rọ́nà ìfẹ́bà ó ti lọ ti ń ọ̀rọ̀ bóò ní sọ wà ojúmọ́ náà nù Ewa ń fi tọ́lọ̀ ń fún àwọn ìpẹ̀ sí ìsìlára. Ṣé bá wo ni? Olọ́ fi àrájì ẹ̀ ti dé à máa fi ń dẹ́ ìwọ̀n fẹ́ sanra ní. Ní ọ kárọ̀ pé kárọ̀ gọ́ọ̀lù. Ṣébí o lè bá sọ pé èrò ẹwọlé ẹrajà. Ó ní kí lòun ṣe tó wò ní wí. Ẹ kárọ̀ à bí ká má rí bá jẹ ń bẹ̀ kọ́. Bá ìdà ilé òpé iye èrò tó pé wọ́n láàá sáà ìjà lọ sínú olóúnjẹ́ ìsìgbé wọ́n láàá lọ sínú wọ́n fáàpù náà wọ́n tó bá bẹ̀rẹ̀ ọ̀pá ìbá lọ lé lálẹ́ ogun lóró ìbúrú méjì léwọ́n àpọ̀ àbò òpèrò máa fún ojúmọ́ Ah, yóò تستعبد قلوبهم فطولما استعبد الإنسان إحسانا فطولما استعبد الإنسان إحسانا Ẹlọ dọ́là ọkùnrin, owó ni, ipò ni, ọlá ni, ẹlù báwọn èèyàn ẹbí dáadáa tọ́rọ̀ fún yí ẹbí fàwọn èèyàn sí ní sẹ́rẹ̀ ṣíbáwọn èèyàn ká ìní wọ́n ní lánàá tí wọ́n dẹ̀ mú àwọn èèyàn lórí sí sí pé à kìíní dá mí ilẹ̀ ìdá ìbí jókòó ó ní kìí ò ní lè máa tàá níwọ̀n àbọ́ fi ọdọ̀ sí èdù ọkọlọpọ̀ ọdún mẹ́rin ibi èdì rẹ̀ lè ní àkótó ọdún mẹ́rin lọ́kọ́ àà tí ọmọ iye owó ní kò lè bí ò rẹ̀ lára ẹ fi dáadáa tọ́lọ̀ ń kùn yí ẹ fi fàwọn èèyàn sí dáadáa ìlànà bá ń sọ ó ti pẹ́ sí dáadáa ti máa ń fọ́ ìyàbẹ̀rú ìwọ́n á fi owó ọwọ́ rẹ fi sọ àyèsí mẹ́lẹ́gbẹ̀rẹ̀ tí ọ̀sẹ̀ fi sọ tẹ̀lẹ́sìn ọmọ ẹ̀ta aládáṣẹ́ ìdàjẹ́ ọmọ lára rẹ̀ tọ́lá ṣe bẹ́ẹ̀ tọ́lá fi fi ẹjọ́ lágbára nù lé rẹ̀ tó lè sọ fúyàwó rẹ̀ pé ya fẹ́lù tọ́lá tí o kìí olórí dúdú búrú méjì tó mú alẹ́ ìní fọ́

Àwọn ènìyàn tí wọ́n fẹ́ dàrá àtẹ́ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ tó fi máa rẹ̀ tí wọ́n fẹ́ dàrú àtọ́ jẹ́ orí ọ̀pá orí ẹ̀yà lórí ìyàlẹ́ Ẹ̀rọ fẹ́ dàrá àtẹ́

ìlọ́pọ̀ ọ̀nà dáadáa látẹnu orí ẹ ní ọdún tó jáde kí ni ẹgbẹ́ ọkọ̀ ọ̀rẹ̀kọ́ bí àkókò tó ní lábówó lápé ní ìlúmi tó ti jáde ìjọ náà nírọ̀lẹ̀ ìjọ náà níwà sí tàbàtà nígbàtí mo délé ìjọ náà àwọn èèyàn tí wọ́n bà lálejò pọ̀ wọ́n ní ọ̀bá kọrìkà lónìí ọ̀bá kọrìkà lónìí tí a lẹ́dà láti ẹmù àìmì tó tọ́ ẹlọ máa kó ogun ogun ní bẹ́ẹ̀ kó di dànù àwọn èèyàn tí wọ́n bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ó sì máa tẹ orí ọ̀pá náà lọ ẹ̀dùn olóògùn láti ṣe báyìí. Bẹ́ẹ̀bá fẹ́ dá fẹ́ sọ̀rọ̀ ó sì máa tẹ. Ẹ̀dùn fẹ́ àdúrà gbogbo tẹ, tó látà náà bí ìgbé ẹ̀dọ̀. àwọn ọ̀nà Wọ́n rò pé mẹ́ta níkan ni abẹ́ àwọn ẹjọ́ rẹ̀ Gbèsè pé a dáwà wá jí inú wúlà. Ẹgbọ́n mi ewu mi

torí pé a tó ń lọ lẹ́ṣọ̀ mi kò sì sí àbẹ́rún lẹ́ṣọ̀ kankan fún mi lásìkò àmọ́kọ́ lè fi mí lọ́rọ̀ lẹ́ẹ̀kì rìn láyé lọ sí mú abágbọ́ títà títì ní bọ́ọ̀lù bá dó gàràrà bàbá gbé ẹ máa ń dé bàbá sẹ́mùtàtì ni wọ́n mú ní ohun sẹ́mùtàtì mú ní níbo nínú rẹ́díò ní nínú rẹ́díò ah. ẹ̀yẹ ọmọ ẹ̀yẹ kó ẹ̀yẹ máa lọ lé ẹjá lọ gbé mọ́tò bí a ti lẹ̀ máa inú rẹ́díò nù pàtó àwọn aráàgbé ẹ̀ẹ̀múra sí súnà ọ̀rọ̀ lásọ lábẹ́ yìí ilé ti dòdó lójú ọlọ́run ti gbà pé bẹ̀bẹ̀ ni a tó ti lẹ́kṣọ̀ mí lábẹ́ àmẹ́yẹ inú òjò yẹn orí rẹ́díò láwọn التفسير والبيان هذا مصير الكفار المشركين بعد إعلان عداوتهم للإسلام فهم بين أمرين طب èyí ni ìmùpadà sí àwọn akáàbìrí àwọn akáàbìrí wo àwọn ẹlẹ́bọ lẹ́yìn ìgbà tí wọ́n ti kéde pé ọ̀tá àwọn ọ̀rọ̀ amúsùlùmí ṣe tí wọ́n ti kéde gbogbo ti Islam tí gbogbo ayé ti mẹ̀ yí pé ẹlẹ́bọ ní èrò oríṣẹ́ka dúkì Islam ọba rẹ̀ lórí ìṣẹ́jọ́ ibi tọ́lá ọ̀rọ̀ àdíkẹ́ ọlá tọ́lá lọ́rọ̀ wọ́n yọrí sí ìbẹ̀láfẹ́ máa gbọ́ yìí التوبة الصادقة عن الكفر ونقض العهد والصد عن سبيل الله طب أي إن تابوا عن شركهم بالله وآمنوا بالله ربا واحدا لا شريك له وأقاموا الصلاة أي أدوها بشروطها وأركانها باعتبارها عماد الدين وآتوا الزكاة المفروضة عليهم الدالة على التكافل بين المسلمين وصدق الاعتقاد إن فعلوا ذلك فهم إخوانكم في الدين لهم ما لكم وعليهم ما عليكم وصفهم بالإخوة ووصفهم بالإخوة دليل على أن إخوة الدين أعلى وأخلد وأقوى من إخوة النسب آه. واستحق هذا الوصف بالأمور الثلاثة المتقدمة المتلازمة بعد وما بعد àwọn àbọ́n ní tafsir wọ́n ní ọlọ́run kéde fún wa pé àwọ̀ ọ̀wọ̀n sí ìgbàmù méjì láti sọ pé lásìkò ìfẹ́ gbogbo ẹn tí bá ń tẹ́bọ̀ fẹ́ẹ̀fẹ́ kọjá wọn bẹ̀ má tẹ́bọ̀ ààrẹ má tẹ́bọ̀ ẹlòmí ọ̀rọ̀ ọ̀fẹ́bọ̀ gángan àmọ́ ẹ̀rẹ́yà ọmọwọ́ láńtẹ́ oníwọ̀gbọ̀rọ̀ ríhun tó òtò láàrin ọ̀rọ̀ mẹ́rẹ̀ àmọ́ owó láńtẹ́ bẹ̀ tó tí ó lè báwọn ẹlẹ́bọ yóò pọ̀ ọ̀rọ̀ wọn a pé tí ẹnu ni ẹbọn ní ń ṣe èyí tó wà lé jọ láti ìkéde yọ́bà o yọ́bà o wọ́n lẹ́nà ọmọ inú ẹ̀ orí àtọ́wà fọ́ọ̀dìkọ̀ tí wọ́n tún bá ní ọba pé ọ̀fẹ́ pẹ̀lú ẹgbẹ́ bá nù wọ́n bá wọ ọ̀gára ńlẹ̀ rẹ̀ àwọn ah, láwọn ọ̀gára ni ó kọ́ ṣe dìsáì láwọn òṣìṣẹ́ ara ah, àwọn ọ̀gára náà ló ló bẹ̀rẹ̀ owó tó di ebi tó di náà nù ṣáàtì ọ̀sẹ̀ mú tẹ́tẹ̀ sí la ó ní ọlọ́lọ́ lọ́tẹ̀ sí ọlọ́run má tẹ̀ sí ìwọ́lá abú lọ́dọ̀ pọ̀ bí ìkọ̀tọ̀ náà wọ́n tún bá pé àwọn máa tẹ̀sẹ̀ wọn ò ní tó àdé ọmọ wọn ò sí ní máa darí èèyàn kó bí sọ̀rọ̀ jàmá àwọn èèyàn tí wọ́n ń tẹ́bọ̀ yìí wọ́n ń darí àwọn èèyàn kó bí ẹ̀sẹ̀ ní sàmì ló fi jẹ́ pé èpè ní ọ̀pá àwọn kan ẹ̀bá àwọn orí gbogbo àwọn tí wọ́n ń wo tẹ́bà àwọn èèyàn ìpé ọlọ́run ni ọpa wọn ọdáwọdá ọlọ́run ọmọ ilé ilé jẹ́ ti dàrú tí a ti dàrú kalẹ̀ wọ́n jẹ́ bá ń fi ìpé ọlọ́run kò ìbú mọ̀ ní kẹ́ẹ̀dẹ̀ wó dídí èèyàn kẹ́ẹ̀dẹ̀ dá lé àtọ̀nà rẹ̀ kalẹ̀ báyìí kí ti gbé wọ́n lé arákùnrin ka kú ònú tọ́lọ̀ ń dá wọ́n tẹ̀lé ma máa jẹjà èèyàn ti ṣiṣẹ́ ìjọba ó ti rówó ó ti kọ́lé ó ti ń gbádùn ní ẹbá bá pé àjẹ́ níyàwó rẹ̀ tí sì sùn ń sùn irú èbì ni wọ́n gùn níbo ní ọmọ àágùn wọ́n wá wọ́n lùbì ká wọ́n wá fún sọ fún pé ìtò lè bẹ́rọ̀ ní pé ọba wá orí tí a tí a bá ń kírun rẹ̀ bá nàbí ṣe ní àjìlọ̀ sọ́dáàmù fún ọ̀kọ́ ní ilé tí ọ̀sí tí ọ̀dáná torí pé ìmọ́lẹ̀ ara rẹ̀ pàtàkì ìmọ́lẹ̀ lé àwọn àwọn bá ní ẹ àwọn ọ̀bẹ̀bẹ̀ ìṣe pẹ̀lú orí ọ̀yẹ̀ ah, lọ bí ẹlẹ́rẹ̀ ẹni wọ́n ti pẹ̀lú mi fún àmì ẹ̀rẹ́ ni ah, ah, ẹ pàtà àwọn jẹ́lá àwọn ẹ̀yà tí mo gbé bàtà ní pẹ́ẹ̀kẹ́ mú ní wọ́n lè ṣe pẹ̀lú mi wọ́n ń ṣe dìnà wọ́n gbogbo tí wọ́n ń ṣe yẹn wọ́n ti bàtẹ́ mi ò ní gbà á àmọ́ ìmọ́lẹ̀ ọlọ́run ti mẹ́lá àtẹ̀mí yọ́ máa jó wa rí mẹ́rin wọ́n àdí ẹ̀ kí o àádì ní àwọn máa ń kí ṣùgbọ́n kìí bá tí kò ní múlẹ̀ ti kú ọwọ́ tí sì bá ti pé ọmọ àgbárkà ni ó jú èrò ní irú ní báyìí tí wọ́n sọ fún ní pé ẹjẹ̀ ìyá ìdí ẹ̀ sí kẹ́ẹ̀lẹ́ gbọ́ràn orúkú bá kẹ́ẹ̀ tó mọ̀ gbọ́ràn máa ní lọ́gbẹ̀ ẹ̀ sí ní pé lálẹ́ ilé lẹ́sùn ó ní ha ha ẹ̀ẹ́sùn lé bẹ́ẹ̀ bá fú ẹkú káfí ọba sọ fún ọ̀rẹ́ rẹ̀ tó wá pé ẹ pé ìyàwó rẹ̀ pé kó ṣe ń jẹ́ lẹ̀ ìyá kó gbó àwọn mẹ́ẹ̀ta alájọ jẹ́ bàbá sì lọ lé ìyàwó làbọ̀ ọba sàlùwàlá àbáti náfìlà àwátà méjì ń bẹ́ nàbá ka ẹ́ta sí ìtọ́dá àrákù bẹ́ẹ̀ jà pé yẹ́sùn ìwọ ìyàwó tó bá ti kú mẹ́jú máa wá pẹ́ à àmọ́tẹ̀ ẹ̀rá ti kú sí ìjàgbò ṣe ní ilé lẹ́ẹ̀mà sọ ẹ̀ẹ̀sùn ìgbàgbà ilé lẹ́ẹ̀mà sọ jàmá ọmọ wọn kò lábá tí àtúbà lọ ní sí tẹ́tì bá ń dúdú wà tí ó dá bàbá yẹ̀wò tẹ́tì ẹ̀rẹ́ wọ́n sì fi ń pè lọ́wọ́dọ̀ àbẹ́ èmi ni ìwọ́ rẹ̀ àbúrúlélà kí ló rí kí ló rí mọ́ mọ́ ó rí gangan ó ní àwọn kìí jẹ kéyẹ ó gáìdì mú mọ́júmọ́ ìmọ̀ ní ọlọ́run lọ́gáìdì ẹ̀ mo ké pé ọlọ́run bá ń gba màlẹ́kà kalẹ̀ wọ́n ká ìdí rẹ̀ nítẹ́ dáàmù ti sínú sẹ́mà tí ò déédé ibi ìrún làtẹ́wà ẹ̀yẹ bẹ̀rẹ̀ wákàtí bá rẹ̀ mẹ́jọ bí bá rẹ̀yìn tẹ́ láti kò rún ẹgbọ́n kó kò bá rí bá wọ́wọ́ lé tó lé Àwọn akiri wọ́dáwọ́dá yẹn wọ́n ń kó àwọn èèyàn kó lẹ́bì fún. Wọ́n ń darí irú, wọ́n ń bẹ̀ nílò. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ń kí ní ẹbọ tó ti dárúgbó tí a ti gbàgbé ilé wọn yẹn a. Wọ́n inú omi yẹn máa ń jù sí wọ́n á nígbò náà lọ wá òkúta nígbà ọlọ́run ó mú òkúta òkúta kò rí àwọn olórí gbogbo wọn tó òkúta rọ́mù ìgùn ni à ìrọ̀ lòkúta tí a mú ń odò pa yìí inú ọmọ ìdí ẹni ọmọ ọ̀dá àwọn mú wọn gbogbo olórin sí ọ̀wọ̀ lè jẹun má mú ma olóbìnrin ọmọ amúlé wọn òkúta àbá wọn bọ̀rọ̀ ẹni tó wo tẹ́gbẹ́ ní ìyàpáàlì àwọn náà ní káàdì nílò mo ní kí ló fi kí bóò ló ti sọ fún ọ olóòwò mú kan ní tó má mú káàdì kan káàrí sáwọn máa bụ ń ta ààrẹ ohun orí ẹ̀túnmẹ̀ ẹ̀wọ́ ọdí ń tàrọ àwọn èèyàn tí wọ́n darí àwọn èèyàn bí ẹ̀sìn ọlọ́run tí ó wọn wọn mẹ́ ẹni ọmọ àmà wá ó pè bá èsì wọ́n ẹran a máa ka àlèkán táwọn wọ́n kọbọ̀ láti rí wọ́n tó bí méje mẹ́jọ kọ̀ọ̀kan bẹ̀rẹ̀lẹ̀ àmálì ìsẹ́ wọ́n ti rátán bẹ̀ wọ́n máa ká bàbá rẹ̀ ní àtọ́mọ́lẹ́jọ́ lọ skúl nígbà bàbá ń kú torí fẹ́ kí ní ewúrú a

tí ọba fi sẹ́kù kò lè rọ́nà lọ kọ̀gbà kọ́lọ̀ lọ́kan soso lu inú sí ọlọ́run tí ń dọ̀kà gbogbo sí ìníkọ́ máa ṣe gbogbo tẹ́lá fẹ́ fún tí ò fẹ́ tó lè di lọ rẹ̀ tí a sì ń kí wọn wá pàápàá tí a ń kí bó bẹ̀rẹ̀ kí wọ́n kí gbogbo wọ́n ilẹ̀ wọn ọ̀run ní pé onígun ọ̀run pẹ́ síbẹ̀ gbogbo ọdírun ní ibi tí ó fi túmọ̀ dírun gaagan gbogbo ẹ̀rí wọ́n ń pe orípẹ̀ ìran olùkọ́ ẹ̀sìn olùkọ́ ẹ̀sìn ibi agbára ìlàsọ́lá alfarku bẹ́ẹ̀nà tí ni bẹ́ẹ̀nà láàpíwà lùkúkò tẹ́rkù sọ́lá ń dáàbì pé ọmọ ènìyàn yìí èèyàn jíbi ní kèèfẹ́ èèyàn ibi gbígbé ìrúnlẹ̀ láti mọ̀ tí èèyàn ti gbé ìrúnlẹ̀ tí ọ̀bá ti kí káàbìrì ni ní ní bá ń àwọn kí ní máa rí làpá nínú rẹ̀ nínú rẹ̀ nínú ayé rẹ̀ torí pọ̀ ní kírun ìyàwó tí ó tí ọ̀rọ̀ òkírun ó jẹ̀ wá pàpọ̀ pẹ̀lú ìyàwó ìdájọ́ máa máa tí ya máa máa kiri ilé àpẹẹrẹ kí ṣe ìyàwó òun á o lọ́mọ̀ bá ti o ìyàwó òun ó ti ní ipò wájú ọlọ́dún Mo ní ahụ wo, áà, ó ní kí ìrún lájé, tọ́lá máa bẹ̀rẹ̀ náà bí láàbára àwọn ọ̀pá. Òníra, káàbìsì ọlọ́run, ó ti mi lọ́nà ayé bẹ́ẹ̀. Ọ̀rọ̀ náà bá tẹ́ẹ̀mí wu, ìsẹ̀mí ìjẹ́gbẹ́rẹ́ ní, ìsẹ̀mí ìjẹ́gbẹ́rẹ́ ní, kí kí ló mú ọdún òkú mọ́nà ọba rẹ ọlọ́rin tí a bá lè ṣe bẹ́ẹ̀ tí a lẹ̀ tó yọ tàká èyí tọ́lọ̀ ń ṣe lọ́rọ̀ ẹ̀yà fún owó mùsùlùmí tó bá lówó lọ tí bàdá ti wọ owó rẹ̀ bẹ́ẹ̀ ni kí mùsùlùmí ọyọ torí tí bàdá yíyọ èyí o ní agbára fún mùsùlùmí tí ò ní ìdí lórí lẹ́bí ọ̀lẹ́pọ̀ àwọn èèyàn tí wọ́n rí jẹ tí wọ́n rí mu tí bàkà wo wọn tí wọ́n yọ àwọn ni wọ́n jọ́lẹ̀ pọ̀ bíbẹ̀ ẹ̀kọ́ ọjọ́ tí pọ̀ tó bá inú fláà tí ó bí máa bí yọ bàkà wọ́n kí wọ́n yọ wọn àní yọ bàkà lọ́nà ìwẹ̀ kí wọ́n yọ gbogbo àwọn èèyàn dáa bá kó bàkà yẹ fún àlábì ni wọ́n yọ bàkà lọ́rùn yìí na pé ọyọ̀rọ̀ ti sádápà ní ìdẹ̀rú kan náà, ọlọ́dí ẹmà ìjọ rẹ̀. Tí a máa tẹ báhùn, tí a mú owó ǹkan ìfẹ́ fáhùn ìwà ànùkùn bìbì, wọ́n ti dọ́mà ya yín lẹ́sìn ẹjọba

káwà náà wọ́n bá àmàrà kásọ wọ́n lọ́wọ́ ẹ̀yà ilé ní ìdọ́lọ̀wà àlejò ọlá ti bá wá sọ lóbi ní láwún máa dáàbò ìdáyìí ní nípa Islam àwọn náà ti ní o ìdá ìgbọ́dọ̀ pé nínú Islam àwọn náà Bọ́lá ń bẹ̀rẹ̀ òyí wá pí pẹ́tọ̀ ọmọ ìyá wá yẹ. Ẹ̀rí ni ò jẹ́ pé ọmọ ìyá ẹ̀sìn ga jù, ìlọ́lágbára jù, ìlọ́wúlò jù, ìlọ́rinlẹ̀ jù, ju ọmọ ìyá ẹbí lọ. Fáwọn Mùsùlùmí òde mọ̀ rẹ̀. ẹwà àwọn sọ alájáde lára bí lọ màdínà ẹwọ bá wà bọ́ọ̀ tẹ́tọ́ abáyányá sáàmù tó lórí láti bẹ́ẹ̀ tí àwọn ọmọ ní tí a tọmọ abáyányá àmàráyé dé àwọn àwọn náà bí kọ́rọ̀ ẹ̀ wọ́n ní àwọn onímọ̀dínà wọ́n bí ma wọ́n ní sá lọ́wọ́ kò dẹ̀ síbi tí wọ́n rọ́pù kò sí lé tí wọ́n rọ́pù ẹ̀ wọ́n bá anábì lálejò anábì ní gbogbo orí náà àwọn ìsàbẹ́ ti owó lẹ́yìn wáyìí ẹ̀tún níwọ̀n orí ọ̀rẹ́ jàrá mi ní tó ẹ̀dì bà wọ́n bàwọ́ ti súnlé ní ẹ̀fún alóòjẹ́ wọ́n ti jẹ́ wọ́n máa ń níyàwó mẹ́ta àwọn o ta níyàwó méjì tó fún àwọn àkọ́ tó fún àwọn kàrùkú sì lọ mítì ìyàwó ẹ̀ lé pé ìyá ṣéédù látòní lọ mo ti fi ọkọ́ lára ṣéédù yìí ọ̀dọ̀kọ̀ rẹ ọmọ ti ń lọ̀la ọ̀dọ̀lọ́wọ́dà yìí àwọn wọ́n fún wa wọ́n sì fún wọn lé àwọn àdìdí sí wọn lé sọ wá wọ́n sì fi máa wọn mẹ́ ilé ìlú túmọ̀ sí pé ọmọ àyẹ́ ẹ̀sìn ó ju ọmọ àyẹ́ ẹbí lọ iná àwọn mùsùlùmí òde òní òní láti kó sí ìsìnà tàà bá ní ọwọ́ ẹbí gbogbo màrí àmì ní tàbá pé kí ilẹ̀ gbọ́dọ̀ rẹ lọ kó sì tún fámi lórí

fọ̀yẹ̀kì rí ọ̀nà ìjẹ́ ẹ̀mọ́ rọrùn tó bí ìyàn ọgọ́rùn jẹ́ kí n sì máa wọ àwọn ọmọ ẹ̀yẹ́ sí ìrìnàjẹ́ tí ọmọ àpá wọn tí èsì pé wọn lápá tí a lè fi sẹ́wọ̀ ọ̀tẹ́sẹ́ ọwọ́ pé wọn ò rí sẹ́jú ó ní ọkọ̀ fi ń wọ́n jà sí mú ọgọ́rùn-ún sí kò lè mìí

E e ìgbésí ayé si ti ṣe lògbèsí ayé ni ẹ̀kùn mọ́nà ti máa lèdí ayé rẹ̀ pọ̀ torí gbàmà bí ọjẹ́ mọ́rọ̀ àbẹ́rẹ́bọ ilọ̀ ọ̀dára báwọn èèyàn torí tí ọjẹ́ ni kó lè rí tí ọjẹ́ ń bẹ̀ níbi náà bá wọn dára àmọ́ pẹ́ ń bẹ̀ dé yọ́ dára

ọwá ń sọ fáwọn àbọ̀rù pé tó gbogbo ẹ̀yí tẹ́ẹ̀ ní tẹ́lọ tẹ́ẹ̀sẹ̀ àwọn máa jì àwọn ọmọ sí tẹ́ gbóòrẹ́ ẹ̀dẹ̀ wọ́n kàrùkú bá lọ ẹni tó wọ́n àbàmẹ́ni wọn ará ò ọgbẹ́ dá òkòwò rẹ̀ sí méjì fún àbàmẹ́ni ìdí òfin ni pé lómi lọ bíjá ẹni ńlá ti dé mọ́ bíjá ẹni tàbí tọ́lá ti fẹ́ yíò èmi ò ní problem ọwọ́ bọ̀ wọ́n èyí yá tó màrùsùkù lọ́wọ́ ti rẹ̀ fún yẹ máa máa bàbá lọ ọdún márùn lọ́wọ́ rà tábà wọn bá kọ ọjà rẹ̀ kalẹ̀ tí wọ́n ti ń ta àbàmọ́ ni ọ ẹni tó mú lọ ní òní àwọn ọmọdé ọba gba ọjà rẹ̀ yọ máa ta èyí ó tún kọ́ra ẹ̀wọ̀n lè ní ìjó tó pàdé ẹ̀ ló tún máa ta ilé máa wọ́n ló ṣe pé tó fi ọ̀nà kò sí ẹ̀ lọ kò sí ní ká ń náà tó lówó ìjà náà àwọn ọmọ ayára mùsùlùmí ẹjá àjábà láti

tó ń tí ń kò ní sí wọ́n náà àti bẹ́ẹ̀ inú ìsìlámù wọn fi gbòòrò ta bá bẹ̀rẹ̀ sí sí ìsìlámù gbòòrò máa lọ́wọ́ ọlọ́pàá ààrẹ ti bẹ́ẹ̀ fún wa wọ́n ní wọ́n di ẹni tí ọlẹ́tọ̀ sí ròyìn pẹ̀lú àwọn àrámàrí mẹ́tẹ̀ẹ̀ta tààtì kàbájú wọ́n yẹ tẹ́wọ́ bá ti wà nílé kúfúrú wọ́n náà ti dìlẹ̀ ẹ́ẹ́ والإنابة إلى الله والإيمان به وإقامة الصلاة وإيتاء الزكاة àwọn àǹkà yìí ilẹ̀ àwọn ọ̀bẹ̀ bóòbè wọ́n bá di ẹni rẹ̀ wọ́sáàni tọ̀ ẹlẹ́ẹ̀kejì alìkìtàlù bá adẹ náfìdì mímúlẹ̀ òhòòdè ayé ìnànáfìdọ̀ àwùláyìn mùsìrìkú náà máa أقرب معه من وهود وقالوا في دينكم العاب القرآن والنبي صلى الله عليه وسلم واستهزئوا بالمؤمنين كما كان يفعل شعراؤهم وزعماء الكفر فيهم فهم أئمة الكفر وقادته ورؤساؤه فقاتلوهم قتالا عنيفا إنهم لا أهود له ولا ذمة لأنهم لما لم يفوا بها صارت كأن لم تكن وذلك لتكون لمقاتلة سببا في انتهائهم ورجوعهم أما هم في من الكفر والإنار والضلال وهذا من غاية كرم الله وفضله على الإنسان. ألا جزي. إذا وضع tí wọ́n fi di ẹni pípadà nù àbá ní lẹ́yìn pàtí ẹbá tó àdéhùn ìyẹn pé àdéhùn tí wọ́n ti ṣe ibi tí wọ́n bọ̀rọ̀ sí pẹ̀lú àmẹ́bì bàbá àdọ̀sọ́dà ní ẹbá dàrú lẹ́yìn wọ́n dàrú tán ní ẹbá bẹ̀rù àwọn sọ́jà kàjàkà sẹ́sìn pé ìsìláàmù wó ní ìsìláàmù tí ẹgbẹ́ wọ́n máa máa kẹta kárí ìsìláàmù dáwọn nílé sùn láàárọ̀ mẹ́fẹ̀ ìsìláàmù tí ó jì látúbá látàtò bá ń lò lọ́wọ́ sọ́nà ọba àlejò ọlá sọ́nà àtúbà fi sí ọmọ náà jí àtúbà àti bẹ́ẹ̀ ìlànà ìgbọ́nà àtàbẹ́ pé irú àpẹẹrẹ tẹ́ẹ̀fì máa mọ̀ dáàbì kì í ń bẹ́ẹ̀nù ọwọ́ àpárò tó wáyé àdẹ́nuwa ní sọ́látò ní ìṣá ẹwà sọ́látò sùúrù irú sáyẹ̀ mùnáàbì kí ẹ̀sì ò ní ilé kí àdìrún àtúbá egbe ọ̀sán ní pé àwọn pátàrọ̀ mo tún wá bẹ́ẹ̀ sinmi láì àbíṣẹ̀ kíta yìí mẹ́yìn járe kí wọ́n ọlá ibi ó sì náà yẹ ọlá àtùbá owó bí ǹjẹ́ ọmọ àbí o tẹ́lá ti rẹ̀ ń dé wíwá o mò náà lè jìnà wọ́n àtùbá etí àtàgbàgbọ́ ẹsẹ̀ ní ọmọ àbí

pé àlélù tọ̀wí ìlú pàrìkúni párìkúni àlélù tọ̀wí ìlú pàrìkúni párìkúni yáwà pé òun mú máa ń tọ́lọ́ lọ́wọ́ àyíwà àjọ́ máa ha àwọn wọ́n ti ká túnbà áà wọ́n látúnbà tí máa tí ní o wọ́n

tàbílì nàìjíríà ní àtìkọ́ wọ́n àkọ́dé àti arábúlìkòrà ààrẹ wà nàbí ìjà olú àti pé dáa bá ti rí ìyàn tí ń sọ̀rọ̀ ànẹ́bì láìjà àbọ́rọ̀ àwọn sàádé rẹ̀ á ti màké múnàbìkì láàrí òun múnàbìkì ní ìdánàbí wa ti bára mùsùlùmí túbẹ̀ rẹ̀

wọ́n lè bẹ̀rẹ̀ alfa alfa ìdá àbá àtọ́ fún ọ pé wọ́n náà bá wà oòrùn yìí torí wọn lè dúró mẹ́lẹ́lẹ̀ àà rọ̀mọ́nà àtọ́fẹ́ tó dé bọ́ lábẹ́ kó túnbá àgbàgbùnàgbùnà náà Ọ bụ àmú. Ọmọ yìí pé báyìí ìyàwó ní Roma. Ókè. Bọ́yọ̀ fẹ́rẹ́ obìnrin rẹ̀ lápọ̀ fẹ́ràn Tí a máa ní Roma, fọ́ì tí omi máa ní sí ẹni. Wọ́n máa rí nǹkan

ọba àdéjọ olóòfẹ́ gbogbo àwọn onírùgbà lásán ṣe máa kẹnugbà àlùfáà láti gbogbo gíríbì ọdẹ lólẹ̀ máa rò pé á ah, lọ́lọ́mọ̀ maládájọ́ sàwọn àbáwa o dèbí ẹ̀sán tọ́jú àbáà ní ọlọ́dẹ̀gẹ́ lọ́mọ̀ ẹ̀dá kẹkọ̀ọ́ ò lè díwọ̀n ẹ̀ torí pé káwọn ọ̀dọ́ tí wọ́n ń kọ́ sí ògùn ọfẹ́ pákó ọfẹ́ ẹran kí wọ́n tó nínú bàbá yìí ọfẹ́ rí kọ́dọ̀pọ̀ ẹ̀rẹ́ àrá yìí àà ah. ah. ọlọ́run nìkan lọ́mọ̀ wọn wọ́n wá inú wọn wá tún di ti wọ́n máa ti ní ti wọn wọ́n máa ti ní gbogbo ẹ títí wọn pàtàkì ẹ̀yìn bóra ní jẹ́ bá púpá àwọn púpá àwọn òbóra kó òbóra ìbẹ̀kọ́ náà jẹ́ mọ́ púpá látọ́ra abẹ́lọ́pàá àlejọ́lá ọlọ́mọdé fọ́nà wà àti ikú láíláí àdúgbò àwọn jẹ́ àríbí wọn náà tí a sí sí ẹ̀sìn àtàwọn wọn wọn àwọn akọrí wọn àwọn àtàgá wọn èyí náà ma bí ẹ̀sẹ̀ fún ìdí kókó ní lẹ́ẹ̀sì lọ yí bèbèrè múlẹ̀ akọrí káàbìrì náà ní ọ̀rọ̀ yọba yàrá ya àwọn ọmọ yóò yàrá ya àwọn ọmọ ìwò ní yàrá ya lẹ́nu a màláìkà ni wọ́n sọ pé yọba yàrá ya èyí àbá àfẹ́ẹ̀fẹ́ ìlú yọ́bà yàrá ya yí a màláìkà lẹ́nu ìlú bí a ti ṣe wá sí ìlú èrè lọ máa ń gbé àwọn bá ti jẹ́ wíbẹ̀ ẹnu wọn wọ́n bẹ̀ ebe ìwọ̀dé ìlọ́wà ni wọ́n kó ìmẹ̀ ìwọ̀n ọba àwọn ni a àwọn káàbìrí àwọn aládáni wọn àwọn ọ̀dá wọn ọlọ́ni ẹ̀pà wọn kìtàánà àríyìn pẹ̀lú ní

ọlọ́ni ẹ̀pà wọ́n ní ìpàkúpa Orí ọ̀lá léhùn, wọ́n nà máa rẹ̀ jẹ́ ní bí a rí ẹ̀bà wọ́n nà àwọn ọwọ́ ma. Àti pé ọwọ́ agbẹ́wò bí àgbẹ́wò bí ẹ ohun àà. Fọ́nà ti kà lè fẹ́ ó ti sàbẹ́wò ó wà mú bẹ ọwá ní ẹgbẹ́ ọ̀rọ̀ máa sàbẹ́wò sẹ́ni tí ń sàbẹ́wò àwọn àti málábẹ́wò tí ò mú bẹ ọlọ́ni ẹ̀bà wọn bẹ̀rẹ̀ kí ní ma bẹ́rẹ̀ parí wọn yẹn kó lè jẹ́ okùnfà bí ń fi àárín tí wọ́n fi jáwọ́ kò bí ẹbọ ẹ̀dàkùn ẹ̀bà nípa wọn kí wọ́n lè jáwọ́ kò bẹ́ẹ̀ wàrùdúrìhìn àmà a ìgbìnà púpù ní bàbá ẹ̀pà wẹ́yìn ìní wọ́n bí sáré wọ́n bí kọ̀tọ̀lọ́ ọ̀nà tí ń kọ̀tọ̀lọ́ kó tó kà sí tẹ́lẹ̀ pípọ̀ rẹ̀ ló wọn lọ bí kí ọmọ nìyàn wọn lójú kò lè pàdé ìrọ̀rùn fọ́mọ nìyàn ó tọ̀

Ah! àwọn ọmọ olóògbò oòdù náà pò ní wọ́n ń fi ní wọ́n ń fi ní wọ́n ń fi ní wọ́n ń fi pọ̀lá ń fi títí tó dúró láti pọ̀lá àjàmálẹ̀ wá ní ìrùkẹ́ wá ooo ọjà àjùmọ̀ àfẹ́gbóná ẹni tó ti ṣe báyẹ̀ fẹ́gbọ́ ọ̀bá ní bàbá àtúwà kékeré gbogbo orú nǹkan yẹn níbẹ̀ ẹ̀kan máa ń pàwàráyà Gbogbo àwọn jẹ́ ndị tẹ́lẹ̀ wa. À ń sáwọn wọn ni. Nígbà náà. Kọ́lọ̀bá ní polisi fún àti gbogbo àwọn ọmọ ń lò. ní polisi ọlágbára ńgbà náà gbíyàn bá ti lè lọ mú odidi ewúrẹ́ ààyè tó kì ń fúrọ̀ bóò lèrè ó pé àyàbọ̀ lè pa ibi ẹ́ ń para mọ́ lò ẹgbẹ́ ẹgbẹ́ náà aláwọ̀díká pa wọ́n pa ń láti ń bẹ àdíjọ wá pé ọlọ́run àwọn èsì ń bẹ ń bẹ náà bá ní tún wọn sí tí wọ́n mọ̀ pé lọ́dá rẹ̀ tí wọ́n mọ̀ pé lọ́dá kọ̀dá tí orí olédè kókó wò ìgbọ́ ọ̀rọ̀ kí ni bàtí ó yá. Àfàànà lè máa bá lè wọ́n dáhùn bí kòrìtì wà dáadáa lè wọ́n dájò ààrẹ tó mìíràn máa lè. Àdì tẹ́jìlá. Wáńtà ojú gúlé ní àdì tẹ́jìlá. Wẹ́ndẹ̀ ní àǹtà gbogbo ọ̀rẹ́ ìlú. Máa sùjáre lọ́jọ́ náà. Àbẹ́bí Máa ṣe àwọn èèyàn bẹ́ẹ̀ ọ̀dá àwọn máa kọ́ níta pé sí wá wú. kọ́ wà rọ́ kì í fi fífi ààlè wà rọ́ kì í fi fífi ààlè. Ọya àjọ́jẹ́ ìgbẹ́jẹ́ta. Àbá ní ọba ẹgbẹ́ ọba ẹjà láyé rẹ, ọba ń wọ́n nà bọ́ gbàgájí.

pẹ̀lú pé ohun tó mọ́rọ̀ ọmọ ààrẹ tẹ́kítẹ́kí Ọmọ bẹ́ẹ̀ fún bí ìparẹ́ tó ọbẹ́ pọ́lọ̀ àwọn tí wọ́n ń bá ìrìn. وأنت أجيبني في Gàgá tí máa gbìyàn dínà fọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀ta fún ìwọ̀. Fọ́ ọ̀fẹ́ máa lo ìsẹ̀mí ayé rẹ̀ mọ́ ọ̀lá, ìgbọ́dẹ̀rẹ̀, pàápà rígi. Wọ́n ló bá bẹ̀rẹ̀ àwárí Ọ̀rẹ́ bá fẹ́ wà Ọ̀rẹ́ ni gbogbo títẹ́ bà ló jẹ́ wọ́n ọ̀dìdáhùn. Ọ̀rẹ́ bá fẹ́ fèrè wá. Ìjọ́ òfin ni pín Jí kí ọkà rẹ ọmọ bọ́lọ̀ ọ̀rọ̀ kèèdè máa kèèdè ààrẹ. Mo lọ bá wá máa fi pátá ọlọ́rọ̀ nìkan ni ọmọ àgbọ́. Ọlọ́rọ̀ kèèdè máa kèèdè wá ọ̀rọ̀ kèèdè láàbẹ̀ẹ̀dè ààrẹ. Ìwọ́n mú

ọlá àjọpọ̀ òdò rẹ̀ ọlọ́run ọlá àtidóbi rẹ̀ àlàáfíà àwọn mẹ́tẹ̀ ìwé ìyẹn lò ọlọ́pàá ní fún àwọn ọlá rẹ̀ ọlọ́run wọn náà pé tí ẹ̀yà rí ṣe ọlá àtidóbi rẹ̀ إذا جاء بالكتاب إذا جاء بالكتاب جاء رسولنا وقوما يحملون حق الأسد فإنهم àyà òṣèlè ìṣẹ́ ọba olúwa mi. Àyà ìṣẹ́ ọba olúwa mi. Ìṣẹ́ ọba olúwa mi.